ṣùgbọ́n ọlọ́wọ́ba arínúròdè ní ọlọ́wọ́ba tó àti àwọn mọ̀lẹ́sì ọlọ́yíwà láwọ́ bímọ̀ òmìnirí ọlọ́yíwà ti mọ̀ wẹ̀lé يخادعون الله والذين آمنوا ọlọ́wọ́n bá ní wọ́n rò páwọn tó ọlọ́wọ́n bá ní àti àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ iná àwọn wọ́n mẹ́rẹ̀ ọ̀dà òun náà ìlà àrùn tó sàbùn wọ́n mẹ́rẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ò ṣe sẹ́yìn máa yẹ kùdà òun náà yẹlẹ kọ̀ máa yẹ kùdà òun náà yẹlẹ àwọn fúnfà ọlọ́run ní orí ara wọn náà ń tẹ̀jẹ́ wọ́n máa yẹ ṣòro wọn àti wà á mẹ́ ẹni tó tẹ̀yẹ máa ń bẹ̀rẹ̀ rẹ̀ jẹ́ tó bá tún mọ̀ òkúta tí ò bá mẹ́ yóò pẹ́ kó tó yé ìgbà tí ó yé sí lóṣùpọ̀ ọlọ́run bá ní àwọn mọ̀lẹ́kùn torí pé wọ́n kì í yáwọ̀ gbogbo bó ṣe ọgbà fúlàmù wọ́n fi láyé láàá hàn síta wọ́n fi dúkùrù kúrùkù sínú wọ́n kì í yáwọ̀ kò ní ṣe é tún ṣe mẹ́ ọ̀rọ̀ owó ìjà sínú lẹ́nu so nígbà náà kò ní sí ọ̀nà àbáyọ lọ́wọ́ ìṣọ̀ tẹ̀kọ́tẹ̀ ìrọ̀lọ́ pé a ti kí ojú ṣe ìpa lẹ́yìn jọ dáa ó ṣeé ṣe ọlọ́run ẹni pé ó fẹ́ẹ́ bẹ́ẹ̀ ìgbẹ̀rù ni ó dòdò kó àdá kí ló wọ́n fà á ẹni pọ́lọ́ bàtà á ń wọ̀tà ara gbogbo tí ń sọ nínú àwọn àyà tí ní fìdí bàbá báwọn kẹfẹ́ rí ó ní bákẹ́lẹ́ ni wọ́n wá sí òde wọ̀ wọlé sí wọn ní gbọ́ ọlọ́run sọ ìdí ọlọ́run bá sọ ìdí fún wọn sí ní wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ ìdí tí àwọn mọ̀lẹ́sì ti jẹ́ wípé wọ́n ń sara wọn ni wọn ò tọ́ lọ́mọ. Ọba ti fi polówó mọ́ ọ̀tọ́. Ọba ti àárẹ̀ ibẹ̀ láti wọn. Àárẹ̀ wo? Bàbá yìí wọ́n á lọ sí àṣàkù, wàdìyà, wàdìyà. Ó náà ní àárẹ̀ iyèméjì nípa ọ̀rọ̀ ọlọ́. Ṣẹ̀gbẹ́ tó bá bàtọ́ lọ́kọ̀ bá sọ̀rọ̀ pé àjẹ́sẹ̀ ń bẹ, iná ń bẹ,

kò ní ní ìgbòkò ní ìgbà ìmẹ́rin lè máa. Lọ́pọ̀ pàtà ọmọ tó ń sọ pé láìrẹ̀ aláàrẹ́lò yìí, ó ń nà ó tà ọkọ̀ òṣìlẹ̀ Àwọn fásitì àwọn ọmọ pẹ́ sákùn ní iye méjì lọ́nà àwọn òlàbìdì bẹ́ẹ̀ wo ọlọ́run ló pè ní àárín lọ́lọ́ ìwọ̀ṣẹ̀ ààrẹ ọ̀rọ̀ mẹ́kọ̀ ọkọ̀ àti gbangba ìta àbákọ̀ náà gbọ́ tàbá ti sọ pé láyé náà láti gbangba tàbá fi kúrò sínú kan mẹ́ ọlọ́run bá ní àárẹ̀ iye méjì nípa ọ̀rọ̀ ọlọ́run ó bẹ̀rẹ̀ dọ̀rọ̀ ẹni bí àwọn ọ̀rẹ́ sì kì í kúrò nílé nípa ọ̀rọ̀

níbi ọ̀rọ̀ ọlọ́run ìṣe méjì níbi àdé ìtọ́lọ̀ bá ṣe so mọ́rọ̀ nínú àyà yìí àwọn wọ́n ní ó túmọ̀ iyèméjì níbi ọ̀rọ̀ wọn ìrìn káyé náà táwọn náà ti láì torí à nínú àárẹ̀ tí mẹ́rin báyé kò láti jù jẹ́ ẹni pé tẹ́ bá wò rárá pẹ̀lú ọmọ pẹ̀lú pé àwọn àwọn àwọn mọ̀lẹ́bí yóò kọ́ lè wọlé wá wọlé ní àwọn yóò kí mu dáadáa nígbà tó bá ní àwọn èèyàn táwọn mùsùlùmí bá dé yóò kí mu dáadáa ọmọ yẹ kò náwó lè ra àwọn sọ̀rọ̀ yìí bọ́tọ́ bá dáwà lóṣù ẹni pé kí ló mú kí lọ́dà lọ́dà àwọn àwọn mùsùlùmí nìyá àgbà láti lè bá àtàkùn rẹ̀ tó bá so àwọn mùlẹ́pìtì nínú ìdẹ́sí wọn nínú ìlànà wọn orí àṣẹ rẹ̀ rí mi ló wà ọmọ ìgbà náà. ولهم عذاب عليم Àwọn ọ̀sán ṣùgbọ́n ọ̀tà aláwọ̀ àdáàdà gbogbo mọ́rùn mọ́rọ̀bọ̀. Ọlọ́dún ní ìgbà tó jẹ́ pé ààrẹ iyèméjì, ààrẹ àṣẹ́nà, ààrẹ sọ̀fẹ́sẹ̀lú, ó ti wà lára wọn báyìí. Fàdáàdà gbogbo mọ́rùn mọ́rọ̀bọ̀. Subhanahu wa ta'ala ní òun wá lé wọn ọmọ ní òun lé wọn fún ní wọn àwọn akọ́jú mọ̀tà sí ọ̀rọ̀ nínú ọ̀wọ̀ wọ́n ní ṣùgbọ́n rẹ̀ ní pé yóò bá wá lò bó bá ń kọ́ lò ẹni tó bá bá lò pẹ̀lú ìmẹ́lẹ̀ òdodo yóò lé wọn kú nígbà bá ọlọ́dún wà lè rí mẹ́já àdúfíìlá látàbí yàtà ń sọ́rọ̀ lànà wáyìnà máa lámà lọ sílẹ̀ Ìṣẹ́ tí ọlọ́run ni pé, a nà ìdà bọ́dì àbdì mọ́ àrìn ìlànà Ìṣẹ́ tí ọlọ́run ni pé, bó bá ti bọ́lọ̀ ọba lò, ọlọ́run ti bọ́lù. في قلوبهم مرض فزادهم الله مرضا ààrẹ iyèméjì àti rẹ̀ bóyá bóyá níbi ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní bímbọ̀ ọba lò ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala náà yóò bá nílò pẹ̀lú pé yóò tún lè yí kú láàárẹ̀ ọkàn àárẹ̀ yóò máa pọ̀ sí yẹn ẹ̀rí pé irú ẹ̀ náà ní pé yòkọ́dẹ̀ ọ̀nà lọ wọ̀lẹ̀ ní àmàlò wà mẹ́yẹ̀ kùdà ó rẹ̀ ìlànà níbo tí ọlọ́run ní ẹgbẹ̀rẹ̀ pẹ̀kí yòkọ́dẹ̀ ọ̀nà lọ wà ó bá lò ọlọ́run ti bọ́ ọlọ́pàá Bó bá ti bẹ́ bọ́láwà bó bọ́ lò, inú kó ti bá ọláwà bá lò. So àwọn mùnáfìkì tó jẹ́ wípé wọ́n ní àárẹ̀ ọkàn, wọ́n ní iyèméjì nínú ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ní àìgbàgbọ́ kolẹ̀, ìgbàgbọ́ òkójú orí ara wọn. Ọlọ́run bá Subhanahu wa Ta'ala yóò máa wá lé wọn kún ní àárẹ̀ ọkàn yẹn. Ilé ìfìrí wípé mùnẹ́fìkì ìlà àyẹ̀túbà ìlọ́lá àti tó bá túnmọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ nìkan ló kù ẹ́rì pé ààrẹ rẹ̀ ó máa lé sí ẹ lọ wo àwùjọ wa yà ní sọ́lá bá wo àwọn tó yẹ pé láwùjọ wa ààrẹ ń bẹ

ó lè ju àárẹ̀ ara lọ àárẹ̀ ara lọ́wọ́ ti lò ògùnbọ̀n láàrín ọlọ́rọ̀ lọ àárẹ̀ ọkàn èyẹ lè dáwà nílé káàrẹ̀ ẹ̀ sì lẹ́gbẹ̀ẹ́ nínú àárẹ̀ ọkàn tó ga òun náà ni wáṣíwáṣà lòyí òyí àwọn ọkọ̀ mi ń ṣáré lọ́fàáfà àdìbìlẹ̀ ọkọ̀ bá àwọn ẹ̀yà ṣe rí o ààrẹ tó lé ààrẹ tó lé ẹjẹ́ fún ìlàpọ̀jú rẹ̀ ẹgbẹ́ àwọn ẹ̀yà bá ń ṣe ó kàrí jẹ́ kó tí ẹ̀tọ́ náà àwọn mùsùlùmí tà lọ mẹ́kà tà lọ ní mẹ́kà àwọn ọkùnrin àtùpàkájà àtùpàkájà àbí

لفظ يوم عبد الله قال قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون أبا علي عالي عالي سلسل نلوث وليس مرضا في الأجساد kéèsì ààrẹ tara tó nínú ààrẹ ọkàn ó ní fún mẹ́nu bàbá so mùnáfìkì mo sì fi rí tí ọlọ́rọ̀ bẹ́ẹ̀ lò ní gbogbo wàhálà bí wá sí ìrìnà àwọn pàkádà àwọn ọ̀sọ̀rọ̀ kí làwọn fi àtọ̀ sáwọn aláwo ẹgbẹ́ tó sọ̀rọ̀ yìí ẹ tó bá ti gbọ́gbà ah, ẹ̀rẹ̀ yìí wọ́n sọ́sà sí ìdàlámù tàbí òpó jábùrọ̀ tàbí kálọ̀sọ jábùrọ̀ ní ọjọ́ ọdún léyá tàbí tó tẹ̀lé ẹni tí wọ́n tún wọ́n sàbá ń dà láàmú àárín ọkàn fúnáfìkì

so Allah subhanahu ta'ala àwọn tálàbà ní wọ́n bá ti rí bá wọn Allah subhanahu ta'ala yóò Allah azza wa jalla Allah yóò mọ̀ ẹ̀lékún ìdọ̀tí ẹ̀mí wọn iye méjì wọn yóò mọ̀ pọ̀ sí ààrẹ ẹ̀mí wọn yóò mọ̀ pọ̀ sí ولهم عذاب àyà 124 125 sọ́tù tọ́wà kálẹ̀ mọ̀ ikú ọlọ́run ọba bó bá ti fẹ́ kọ́lọ̀ ọbọ̀ ọbọ̀ ọ̀lò ó sì kó kó ṣe kí ìjọba نزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون ááyà yìí ìṣọ́tì tọ́ọ̀bá ó sàlàyé kọ́ ríra ìgbé àjàzá òmìnjẹ́ sí l'amẹ̀l àjàzá òmìnjẹ́ sí l'amẹ̀l ẹ̀san tó rí gbà ìbámu sí iṣẹ́ tọ́ ọba ti bọ́ ọba tọ̀ ọ̀nà mọ̀nà ó rí Ọlọ́run ní tí súrà tàbí ayà ọlọ́run. Tàbá sọ ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ fún wọn, ẹlọ́gbẹ́ ọmọ. Ọlọ́run ní tí a máa gbọ́wà sí, àbẹ́sọ̀ Kùránì kalẹ̀ fún ọmọ gbọ́wà sí. Ọlọ́run ní bẹ̀rẹ̀ náà tó tí ó mọ̀ sáyé pé ẹ̀dàpò ìjúwọ́ kà fún ilẹ̀ kan, sí bóòlù tẹ̀sẹ̀ yí mẹ́ni tó lè yí fún ní mọ́rin àbí àbí ẹ̀rẹ́sọ̀dá gbọ́ àti ìṣẹ́kà gbogbo ní kọ́mẹ́ alẹ́kọ̀ọ́sẹ̀ ẹ̀rẹ́bílẹ̀ ní ah ní ìtàgbọ́lọ́ ní ọ̀rọ̀ ìjọ rọ̀ fún akábolo ẹ̀rẹ́bílẹ̀ e ní eh, àwọn àfọ́ ẹnu wọ́dún wọ́n sáfẹ́sọ wọ adó ní súnà ẹ̀ẹ́kẹ́ bá ti kó omi ọ̀rọ̀ náà káàkú ni ó ní ọ̀rọ̀ ni yóò ààrì kò tẹ́sẹ̀ ààrì nínú wọn tí ó ẹjẹ́ mọ̀ sọ wípé ẹ̀yùkùn zàdátù ààbì ìmànà ta nínú dápẹ́ ilé ìtì lékún ìmánì rẹ̀ فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون iṣẹ́ ẹ̀ṣẹ́ gbàgbà mùnáfìkì fàzádá tí wọ́n bí máadá ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n gbọ́ yẹn yóò ti lé wọn kún nígbàgbọ́ wọ́n mú yẹ sẹ̀ṣẹ̀rọ̀ wọ́n ti gbàrà ó dùn fún àdẹ̀dùpẹ́ ìdàtúgbọ́ lónìí ó tún lé wa kún pàrọ̀ náà ìdàtúgbọ́ lónìí ìjàmbá tún lè mú lò á tún súnmọ́ lọ́wọ́ bá sí inú wọn ó dùn tó bá ti gbọ́ lọ́wọ́ lọ́wọ́ bá ibẹ̀ ni wọ́n ó lékún tó bá ti gbọ́ nǹkan tó ti pẹ́ ah, ìdàtúgbọ́ àìtí ìmọ̀ ẹ̀ṣẹ́ o ìgbọ̀kọ́lọ́ زادتهم إيمانا وهم يستبشرون أما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وأما الذين في قلوبهم مرض ọlọ́run ní sẹ́rí àwọn tí ààrẹ iyèméjì ààrẹ àṣehàn ààrẹ tí bá ń bẹ lára wọn. Fàzádátí ohun rẹ́jẹ́sà ní ilá rẹ́jẹ́sìn. Ay, zádátí ohun ṣarọ̀ ìlà ṣàbìhì, zádátí ohun dọ̀lálàlá dọ̀lálátìhì. Ọlọ́ọ̀bá Subhanahu wa ta'ala yóò wà tún lé wọn kún ẹwọ̀gán ọlọ́lọ́nẹ́gbọ́ tẹ́ kí wọ́n torí rẹ̀. Ọlọ́mí ìdọ̀tí tó mẹ́ lọ́tẹ̀ yẹn, ọlọ́run tún aburú tó ń bẹ lára wọn yẹn wọ́n tún lékún láburú àìmọ̀lẹ́ wọn ìsọ́nù wọn yóò tún lékún Àwọn ni wà máa tó wà ń káàfirò ààrẹ yìí yóò bá wá pọ̀ pọ̀ pọ̀ ìgbà tí wọ́n bá kúrò láyé wọ́n ti di kèfèrí aláìgbòrí sọ́lọ̀. Jẹ̀máà, kí ni wọ́n gbọ́? Ọ̀rọ̀ Ọlọ́run kọ́lọ̀ sọ wá mi rẹ̀ èyàn ka ọ̀rọ̀ lọ sórí ibú kọ́lọ̀ kó sọ wá mi rẹ̀ wọ́n sọ quran hujjatun lak aw alayk ọ̀rọ̀ ọlọ́run kùránì tó ń wò yẹn bó o ṣe ń kà á tó ń ra tó ń gbọ́ ó lè jẹ́rìí fún ọ tàbí kó jẹ́rìí takò ọ́. Màlẹ́dínà fi kùrú bí i mọ̀rọ̀dún

bí bá ń gbọ́rọ̀ ọlọ́run bí bá ń sọ̀rọ̀ ọlọ́run záàdà ti fún ríkì sọ̀rọ̀ ìlà rí pè. ẹjẹ́ ákè sára kálùkò yẹra rẹ̀ wó gbogbo tí ń gbọ́ wà sí gbọ́tọ̀ ní sọ wà sí gbọ́tọ̀ ní lọ lé kéw só yí padà tọ́ ọ̀bá ti yí padà tètè kí ọlọ́ni ẹ̀wọ́n mọ̀ gbọ́dọ̀ ẹgbẹ́gbẹ́ láti bẹ̀rẹ̀ ìdá ó sẹ̀tú ọ̀rọ̀ tí ẹ bá sọ̀rọ̀ ọlọ́n kalẹ̀ fún wọn. wọ́n máa wò pé ẹlọ́pùn ta ni wà tí ó sì láǹfààní ta ni ó wúlò fún. So àwọn amẹ́lẹ̀mínà àmàrẹ̀ pàtàkì tó lè bẹ́ẹ̀rẹ̀. Àwọn yẹ sẹ̀ṣẹ̀rọ̀, àwọn tí ẹ gbọ́lọ́ gbọ́ ìmọ̀ tí wọ́n mọ̀ dàgbàtà bẹ́ẹ̀ rí, ẹ̀yọ̀ tó márùn-ún tó lè bẹ́ẹ̀ lé kí kọ́dà mẹ́fílà mo ń yẹ̀ dáadáa kọ́dà ìwà méjì àtọ̀ títà mo sí ọ̀dọ̀ sí látàwọn òbí mi kọ́dà mo ti dọmọdé àbí. àìmọ̀ rí ẹni tó bá ní òdodo bá ti ń gbọ́ wà láyé rẹ̀ ṣùgbọ́n mò kí rẹ́gísítà ni ilé mi kàn lọ jẹun lásán ni àwọn tí mo nídìí wà sí wọn ní ẹgbẹ́ kébìkẹ́ wà ọdún kààrùn tí mo ti ń lọ bẹ̀rẹ̀ irú mi ò pé rí kéèyàn dáadáa àwọn èèyàn mẹ́ta tó ní kírun wọ́n láì ràbí tí ó wà sí mẹ́ta gùn ní kírun lórí bí i ọdún yóò

ọdún ilẹ̀ tí mo tún kò ní rí kẹ̀kẹ́ mú ẹ́ẹ̀dì pé ìwà rẹ̀ oníyàtọ̀ ẹ̀sìn oníyàtọ̀ ọlọ́ni záàdà ولهم عذاب أليم بما كانوا يكذبون àwọn àbá nípa fi kóló bèé bàrọ̀dọ̀ ààrẹ iyèméjì ń bẹ̀lẹ̀ mi wọn àzọ́dá òmùlọ òbárọ̀dọ̀ àwọn àbá yóò lè wọ́n kún ní ààrẹ ẹ̀bù wọ̀nyí náà ولهم عذاب أليم بما كانوا يكذبون mọ́wàá rọ̀ pé ó tó máa pè nǹkan níyà jẹ́mọ̀ sí máa rọ̀ aláwọ̀ tó wá ní àlímú ẹlẹ́ta èrò pàbá àti mọ́ túrú wọ́n ní ìyá kí ni ẹlẹ́ta ilérò ìyà tí máa jẹ́ pé yóò sáyẹ̀ yóò róyẹ̀ ọlọ́kọ̀ṣọ́ wa mẹ́ Àwọn ni ọlọ́nìyàn ìyà tó jẹ́ ẹlẹ́tẹ̀ elérò ń bẹ fún wọn bìmákánú yẹ̀kùn àrùwá amẹ́ríkà ní pé bìmákánú yùkàbìhùn méjèèjì náà ló lọ nínú máàna bìmákánú yẹ̀kùn àwọn mùnáfìkì wọ́n má wọ́n ọlọ́ọba yóò fìyà tó lè jẹ wọ́n torí iye méjì tí wọ́n ṣe ó túnmọ̀ sí gbáǹsọ pé ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ti kílẹ̀ ọjọ́ ìrọ́ ni ọlọ́ọ̀bá yóò fi àtó lé lóṣù tẹ̀wọ̀n ìmọ̀kánù yóò kàdé bóòd ọ̀bìmọ̀kánù yóò kàdé bóòd torí pé àwọn wọ̀ yóò purọ́ ni wọ́n fúnra ara ni wọ́n pa pẹ̀lú ìmánì wọn ìmánì irọ́ nani ìmọ̀kánù yóò kàdé bóòd ó jẹ àtó lé torí

àwọn àfáà ní àwọn mùnẹ́bùsù tọ́nà ọba sọ yìí ẹmẹ́gbà gbé mo sọ ìtàbí ìnìfàkù sí pẹ̀lákẹ̀ àbí àárọ̀fà nàbí yóò sọ̀lọ̀lọ́ àrọ̀sọ́lá jẹ̀mí alìmọ̀nàtìkì ǹjẹ́ ànábì sọ̀lọ̀lọ́ àrọ̀sọ́lá ǹjẹ́ ànábì mọ gbogbo àwọn mùnàfìkì ǹjẹ́ ànábì dáhùnmọ̀ ẹ̀dá

ìsọ̀lọ̀sọ̀lọ̀ ibi tí àwọn ẹ̀ ti gbé ní fáàkù sí wọn ó ní ọ̀rọ̀ nípa tàbùk ogun tàbùk ogun tàbùk ni àwọn yìí ìní ó ti di wípé Allah subhanahu wa ta'ala ìní wọ́n tọ́lọ́ ọba ti yọ àwọn èèyàn jáde pé nínú àwọn mùnáfìkì o ó fojú ọlọ́run bá sì dá ọwọ́ fún àdẹ́bùwà sallallahu alaihi wa àwọn mẹ́rin lápọ̀ ẹ́ àwọn mẹ́rin láì àrẹ́bì mẹ́wọ̀n sọ́lá àrẹ́bì ti dá ọwọ́ fún òdẹ́ ìfàmìyàbá tí àwọn mọ̀lẹ́bì kí òwá ju mẹ́rin lálọ ìdáhùn ni pé wọ́n ju mẹ́rin lálọ a mẹ́rí àwọn ayé àtẹ́bẹ́ bíi sọ́tù táwọn الله سبحانه وتعالى أصر Allah subhanahu wa ta'ala ó sọ́rọ̀ nípa tọ́lọ̀tọ́ ومن وصدق الأولون العجل الأنصار من حولكم من الأعراب المنافقون ومن أهل المدينة مرضوا على النفاق لا تعلمهم نحن نعلمهم فنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم àwọn mùnáfìkì dáa kọ́ dítà àkókò yẹ àwọn mẹ́rìnlá ẹ̀ wọ́n pèsè pèrò wípé àwọn fẹ́ jẹ́ kàgbẹ́bì sallallahu alaihi àwọn fẹ́ máa bí balẹ̀ ní wípé lọ

pé wọ́n fẹ́ sàrẹ́bì ní kíni ní ṣùgbà fa áwọ̀ aláwọ̀ ilé yìí amọ̀rọ̀gùn ọlọ́run bá fún ànábì nílé sí pé ìtí wọ́n ti kíni o ìtí wọ́n pla rẹ̀ ànábì wa sọ ọ̀rọ̀ yẹn ọlọ́run dákọ̀ wọn fàdàbí sọlá ànábì wa sọ̀rọ̀ ẹ̀fọ́ òdòdó ìfà àwọn báyìí àwọn báyìí àwọn báyìí àwọn báyìí àwọn báyìí láti sọ pé sọ

mo ń kórìíra káwọn lára máa sọ láàrin àwọn pé ànábìwo eh, ànábì ti pa àwọn ọmọ ìjọ rẹ̀ wọ́n ní mọ ìtiwọ́sí ẹ̀kọ́ mẹ́mẹ́ fádarí ìgbà ní èèyàn ó mọ mùnáfìkì nínú èrò ẹ̀ èèyàn mọ̀ èèyàn mọ̀ ọlọ́run fi hàn yẹn látara àti sí ẹ̀ bí ẹ tara bí ẹ̀yẹ kárọ̀ kan mẹ́lẹ́ bí ọ̀tọ̀ rẹ̀ tó fẹ́ pè lápòjúwe èyí tó ń sábà tẹ̀lé ní ayé tiwa ẹ̀yẹ fẹ́ pẹ́ nìkan mùnáfìkì ni ó fẹ́ pẹ́ nìkan kó sàbòsí ọlọ́run ọba ló gbóyé nọ́mbà ti wọ́n gẹ́gẹ́ lọ́dà ó ti wá sọ gbogbo ọ̀rọ̀ tó fẹ́ sọ ọwọ́ lẹ́dọ̀ ti sọ ọ̀rọ̀ rẹ̀ ló fẹ́ sọ ìdá ọ̀rọ̀ rẹ̀ lọ sọ sí kí lọ́wọ́ àti sọ́wọ́ apá so gbà míì olórí yóò mọ̀ gbà míì ó lè sọ́sọ́wọ́ ẹ̀ lórí ìpè lágbájá ẹ̀ṣọ́ra fún ṣùgbọ́n ó lè mọ́ lè dàrú ṣàgbọ́n àlélòkú pa rẹ̀ báwo lè pa yẹ̀ àbí ṣùgbọ́n ó lè sọ́lọ́ sọ́lọ́ wà nípò kọjá kó pàṣẹ pé ẹ̀rọ pa ọ́ bàbábí ò pàwọn gbọdọ̀ lóbi ní akọ̀rọ̀ mọ́ ń kórìíra ayẹta hajjatul arab káwọn bá mọ̀ mọ̀ sọ pé ẹnna ni sọ ábà na mo fi wọlé àwọn mẹ́rin láàmì àmìlú àmẹ́bí múnábìkí pọ̀ níbi pé àmẹ́bí من حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مرضوا على النفاق لا تعلمهم نحن نحن نعلمهم فنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم آية ما أوضحها أقلع ويقبي أنا pé ما Sallallahu. Ọlọ́ ní ń bẹ láàlọ́gọ́. Mọ̀tẹ́fìgà. Inṣàlá, àbílá ti gbé tẹ̀sí lọ́la, inṣàlá ta'ala. Àti kílẹ̀ rẹ̀ yìí pé àwọn mẹ́rìnlá tí ó jẹ́ wípé àwọn wọ́n pèsè pèrò lé ogun tàbùkù against ta ni? Sọ́pa wọn. Kétò fi pa wọn. Ẹmọ́ sọ máa dé pàkí ní àwọn àmẹ́kò màwọn yòókù bẹ̀ láti gbé ọ̀rọ̀ ìṣàlọ́. Kí ló fà á ọlọ́run fi jẹ́ ó màwọn yòókù? Hikma wo ló ń bẹ mẹ́? Àwọn tọ́lọ̀ ń jẹ́ ọmọ kí ni hikma tó ń إن شاء الله تعالى غدا هذا صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين